Tí ìjọba ọdún pàtó sí àwọn oòrùn ọ̀sà, tẹ́tẹ́ba gbé ìyá ọ̀gbá ní ẹ̀rẹ̀. Tẹ́tẹ́ àríwí ìyá ọ̀gbá ọba abẹ́rẹ́ náà mọ̀. Ìyá mẹ́rẹ̀ẹ̀ka ọba nyampe na ɔfi aja na oyo nso no de na kaka abɛ abunkura then mmerɛ hɔ ne bie bɛte na no na ba abunkura tɛ tɛlɛ ɛn ne ne tɛ ba ɛne ba agye yɛ ɔne nya sɛ ne yɛ akokɔ ana de aba ɛdwuma ne a ma ana yɛ ama abɛ ɛne yɛ ɛwɔ mu yɛ ɔtare lɔ ɛyɛ ɔtare mu ne yɛ yɛ mu yɛ ɔ And then my school of that, and and where is mine? And they have anything, and I didn't see that. Or they go away, or they go away, you know, they are never the best at all. They are never one of it. Ọ̀dọ́ kàṣí máa rẹ̀ ẹgbẹ̀rẹ̀ àwọn ọ̀rẹ́. Ní ìdára mọ́ ọ̀dẹ́ ni, yóò ọmọ tó ló kí ní ọ̀rẹ́ nínú èdè, a máa ṣí òbí ọ̀rẹ́. Ìdè òbí ọ̀rẹ́

láti tó wọlé orí ẹ̀lọ́gbọ́dọ̀ sí ẹ̀ ewu ní bàbá náà ní àánà fún ẹ̀rọ fún ẹ̀ bẹ́ẹ̀ kó o náà bẹ́ẹ̀ bàbá kó o ní náà ọlọ́ọ̀lẹ́ wípé ẹ̀ àmà àánà fún ìta àmà ẹ̀ màá wá fún rẹ̀ ilé ilé ìṣù pọ̀ ọlọ́run wà wà mí wà àwọn ọmọ fáàrùn orí ẹ̀lọ́gbọ́dọ̀ sí ẹ̀ náà sọ́rí nínú ẹgbẹ́ ìlú ka ayi ihe mbiresere anaghị kawa kwa ewa mee ka ana ee kwa ewa mee kawa na o ebe anyị bi ekele ụka ọmị kawa na dere bụ wara na rure ka ogbo kwanye ya ọfụma tite chi ee ibiro na na anyị kawa na kawa na kore na ọsọ na ewu ana na ya ụlọ ụlọ ụlọ ụlọ asụ ya kebe ebe ni ebe ọ kpe isi kebe ene to ene to ọ na-enye kyerɛkyerɛ na ɛyɛ gɔɔmo ɛɛ ama ebiɛkyerɛ na ne kawa mmeriwa ɛwɔ ameriwa poolo omi yɛ kakɛ bɛ na ɔyɛ kyerɛkyerɛ fɛ no wúlò náà wọ́n sì náà. Aláwọ̀ alaikum salam. Ayé kọ́ṣẹ̀ náà lórí pé ọ̀dẹ́ ẹni ìrọ̀lá ẹ̀dẹ́ anẹ́tí ní gbogbo wa. Bẹ́ẹ̀ ọmọ ẹ̀ bá rí náà wẹ̀ náà mi. So, Cioè solo due, io dici, ah come devi dire, fai te ore, alguna si te. Eh, ora se tu fai te sono, dormi, da dormi, ma guardate. Da wananika, omi ni mawe, itaja ini uno ni mawe, na mkumaine kesu uno ni mawe, to manani sini. Nis awona wabaa niki, ora, takai ni nono, api, no, all already. Is that one hour along with me? I know. No, only stay. In hours. Only stay. Ìjọ lórí stay náà wà ọ̀nà sí. Ó yẹ wà. Ìjọ lórí stay náà which means ta ní So I want to read. Àti gbogbo ọ̀nà ìyá ní ìjọba ìgbè kan. Náà. Ẹ̀wọ́n àti tọ́jà kó ti Netoni kai ono leo katana na video hilo no. Tai leo ya babu na foto. Eni lo sono ono lo kai kwa tina foto babu. Tai kile suka kilo na leo no we kilo. Wapo foto na leo katana no. So so so many. So leo kai. So leo na we kwa nyonya. Oh, we oh, we wa no mapo náà anẹ́bì fi látọ́wà tàbí màfàlókè ní màṣẹ́kù sọ́ọ̀lẹ̀ ọdún orí fi ẹ́ẹ̀dì kọ̀lọ̀ sáà sọ́ọ̀ ẹ́ ó nẹ̀yẹ̀ ní ilé omori anátọ́lá ẹ̀rẹ́ so anẹ́bì ọmọ ní ṣúrẹ̀ tẹ́ ààrẹ ní ààrẹ òlọ wẹ́ẹ̀bù sáà sáà agogo omori yìí àbáyé yìí ànàmórí ọ̀nà àbáyé àdẹ́kẹ́ so ọrẹ́ ni ọrịa n'onye ọrụ budi ogo n'ihi ya yi otu na ya ya ya ya nwere ọyịrịọ omori ọnụ ọrịa ibe ọnụ omori ọnụ ọnụ asụ ya abụọ ọnụ ọrịa ma ya mba ya so na ihe ụlọ ọba kẹ kọ otu oyi tụwa tụrụ awụsa èèyàn tẹ́ ọ̀rọ̀ rẹ̀ wà kẹ́ pọ̀ àmá ewúrí mọ́lọ náà ewúrí mọ́lọ náà bè àwọn ọ̀nà yìí kàwà sọ́lá màá yọ̀ fún sọ́lá màá yọ̀ àwọn ọ̀nà yìí kàwà pọ̀ mọ̀ ọ̀rọ̀ yọ̀ fún pọ̀ mọ̀ ọ̀rọ̀ àwùjá ọ̀ ó tó yìí ẹ̀wà kẹ́kọ̀ọ́ not until ìyẹ́ ọ̀rá àkáyọ̀ kẹ́yìn ìyẹ́ wà á kà pọ̀ ẹ̀ ẹ̀ wà kẹ́yìn kàtà tó wẹ́ẹ̀kì wẹ́ẹ̀lì ìṣẹ́ kàtà tó kó ṣe kàtà kúrẹ́ lọ́wọ́ ló fi yé aláì máa ní òun lẹ́pẹ́ náà sọ́lọ́wọ́ ẹ̀rọ ní kò ìṣe lókìlẹ̀ àti mọ̀tún ẹ̀bẹ̀ ẹ̀kọ́ wáyà mọ̀tún máa ń àǹtí kìlẹ̀ dá lédi nílẹ̀ ìkùnà léde àti wọ́n ṣe òṣì bẹ̀rẹ̀ léde àná òkè ní ọ̀dọ̀ àdọ́là àpẹẹ̀kọ̀ pọ̀. a gbọ́dọ̀ fún ebè dáa wàá

Alamu yìí nínú náà rẹ̀ jẹ́. Alamu yìí ọ̀nà ṣọ́nà rẹ̀. So, Islam, ó tó lè ti tẹ́ka, ẹ̀wọ́ yà ní. Ọ̀dẹ́ ìsọ́nà fúrẹ́ ní ìjọjọ́ ìrìnbè. Islam ó tó lè Islam ó lè ti tẹ́yà bàtà ọyẹ́ fúrẹ́ ní kò ó ṣe lè yíyọ islam ojú òtí tẹ́kọ̀ọ́ ló ní ó kúlé ní kò ó ṣe ra rẹ̀ islam ojú òtí tẹ́kọ̀ọ́ ló ní ó kúlé ní ẹ́ kọ́ kó tó pa àárẹ̀ yọ nù ọ̀yá àwọn ọmọ mẹ́tẹ̀ẹ̀rẹ̀ ẹ̀hẹ́ islam ọba ṣúlò náà ti tẹ́ ẹ̀hẹ́ àmọ́ ọ̀yí ìtújẹ́ ilẹ̀ kákáyà ọgbọ́n lọ́nà wà náà kúlé àwọn ẹ̀hàn èèyàn ìdáyà

tọ́lá ìṣúkọ̀ ọ̀rá lọ ẹ̀wárí anáṣe ìpẹ̀tẹ̀ wọ́n kọ́ láti fi yẹ pé ní èyí tọ̀ wà á kí rẹ̀ àdọ́ àdínlẹ̀rẹ̀ tó wà pọ̀ àmìnà ẹni ọ̀pọ̀ meanwhile meanwhile wẹ́rẹ̀ ẹ̀wù asẹ̀lẹ̀ màálù ìdẹ́bà ìmúti ìjẹ́ ní àtàrẹ́ náà ọ̀dọ́ ìnáwọ̀lá púpọ̀ òbí ọ̀tẹ̀rẹ́ ní oòrùn ẹ̀wọ̀lá alọ́láwọ́ amáàrin àwájẹ́nà ààrẹ àmì ìyá ọmọ ẹgbẹ́ pàwò yìí oòrùn àwọ̀lá amáwáyé wọn pàwòyọ wà lóyìnà ó ti yá àti lóṣọ̀nì kẹ́yìn ọ̀kárí ọ̀rọ̀ ọmọ ẹ̀ ka ọkụ kụrụ akụsa na mee ihe rere ọrụ ya nye ebe ebe ya kaka daa Because I'm a new woman in America. That is what I die and why I didn't answer the correct answer. And then I'm aware of being ready and all of us, Mama. Dog, I'm really well. So, I know that. Oh, I mean, why I can tell you, you don't need that. That I was on one of them, I was on all for a mother and a couple. Ọ̀sán ilé ẹ̀tẹ́lẹ̀ ọ̀sán ilé ẹ̀rọ ní àti ìsinmi ọ̀yá rẹ̀ ọ̀sán ilé ìsinmi ọ̀yá rẹ̀ ti jẹ̀tẹ̀ ẹ̀ẹ́bọ̀ bọ̀ ọ̀yọ̀.

ẹ̀wọ̀n ẹ̀yẹ ń dìbò bí àwọn ọmọ ẹ̀yẹ òrìá àti ìdìbò àwọn akẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àtàwọn ẹ̀kọ́ so òun yọ̀nà wọ́n tó sí àtìyẹ̀wò rẹ̀ ó gbà wọ́lá wá nyina ibu na tẹ̀rọ la àtàmàmà ayé rẹ̀ wàá gbà wọ́n tẹ̀rọ la ẹnu mẹka yọ̀gẹ́ náà ká ọmọ ẹ̀yẹ àwọ̀lá tó yá lọ orí ọ̀ ọ̀ ọ̀ yìí náà yọ̀ ẹ̀yẹ ẹnu mẹka nínú wa ọ̀nà sọ́là ẹ̀yọ́ mẹ́ta ẹ̀yọ́ mẹ́ta ọjọ́ bẹ́ẹ̀ kó oṣù yẹn ti àwọn àkọsà lọ jẹ́ orí èyí pọ̀ kọ̀ọ̀kú ìdí sáláwọ̀ sáláwọ̀ ní ìsáláwọ̀ ó òbẹ̀ ó lè kú lo wàá ní àyè jẹ́ kọ́mọ́ lè kú sáláwọ̀ ìsáláwọ̀ ẹ̀ àkọ́kọ́ náà ní aka aláàtẹ́lẹ̀ kàkà amma bí islam ọkọ̀ bí ìgbà nípa wáṣẹ́ ilé òwúrọ̀ wà fàdà islam ọkọ̀ àwọn àtúnṣe ìgbà òwúrọ̀ wà fàdà tó mú náà so ilẹ̀ ẹni náà ilẹ̀ ẹni náà ẹ̀sìn ilé wíwí ẹni ilé àmá orúkọ ilẹ̀ ní wọ́n àbájú náà so àrẹ lẹ̀ orí ẹ̀rọ tó fi yé náà. Salaam alaikum. Salaam. A ń bá ṣàlùmí àwọn òṣèlú. ọ̀rọ̀ ní àárẹ̀ fún ìgbà ọ̀pọ̀lọpọ̀ láìpẹ́ ọ̀daràn rẹ̀ wọ́n lè ni ọmọ àwọn ọ̀rọ̀ ti sáyà díẹ̀ ìpè ewu ọ̀rọ̀ ẹnu lóòrè ìtẹ̀ kébìlẹ̀ lè yí. Kìíní bẹ̀rẹ̀ question láti ẹgbẹ́ ọ̀nà lẹ́yìn màá nípa rìsọ́ọ̀nà náà yọ. Ìgbòmúlẹ̀ àwọn adọ́nkà nìyọ̀ ẹgbẹ́ wọn ìgbẹ́ wọn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbẹ́ náà kò yẹ ဒီမှာတန်စကားဝါရင်ဘုရားရေဘုရားရေရုပ်ရည်ရုပ်ရည်သူ့လိုနေရုပ်ဘာဖြစ်လဲဘယ်ကလာကိုရောဘာဖြစ်နေတာလဲကျန်တော့ကိုရောဘာဖြစ်နေတာလဲဘုရားသူ့လိုကြီး那那是可以，而且你还要搞那什么呢？在哪里？啊，对，你还可以，最近你们还可以，现在呢还可以。喂，现在有一个要的。 olùdí ó lọ́nà àmẹ́ àrùnmọ́lá àmẹ́ ẹ̀dáwọ̀rẹ́ mẹ́rin adẹ́lẹ́lẹ́ ìdíje ní ìwé ìdẹ́wé oya àmọ́mọ́ ẹ̀ka rútín ọ̀bẹ ìṣẹ́lá sẹ́ẹ̀mọ́ ọ̀dọ́míkà yìí ọ̀zánà ọ̀zánà gbẹmọ́n anáà bẹ̀rù àmì anáà kàkà yìí pọ̀tù bẹ̀rù ọ̀dọ́míkà ẹ̀ka yìí lọ́dọ̀ làmánà ẹ̀kẹ́

mara mara kɔnyala n'u kɔ b'a ko dɔw yɛrɛ ɛ ɛna kɔnyala yɛ wuli la tɛrɛ so o de ka o yà so ɔmɔ nɔ ɔmɔ gara yɛ pataki ama o yɔ bɛ yen o ɔdiri ɛhɛ ama waa ka yɔ kana bɛn anamɔli ka so maa bɛ ka to maa nyɔ ni yɛ maa ɛmɛrɛ kaba b'a sɔrɔ yɔ fɛ o so da ni ma na na o n'o tɛ o kɛ yɛ yɔ mɛ ka o n'o yɛ n'o we're free. When man is out of the children of Allah, everything, we will in the room. When Kubache or Kula was still, I will hope from the water or show us in Sadaka. Do to send me to Kula. Or Kula will do so not otherwise. And Baba will go to you. Olè làwọn ọdún sí. Ìrẹ́ ọ̀ ìjọ́ ní ìkàsọ̀ ọ̀dọ́ náà wàá kúrò sínú ìdìbò bẹ́ẹ̀ kẹ́ mo máa ń rí ọlọ́wọ́ bá ọkọ yẹn wò ọ̀rọ̀ àtàrí náà ọlọ́lá yẹn lọ́nà àwọn mi wẹ́n kúrò lè rí àwọn alákọ̀ọ́kọ́ náà ọmọ ẹni yà ní kàmàtọ́sọ ní ìwọ lọ tó ẹ pẹ́sọ̀ náà ká mi. náà ìdúgbò fẹ́ yìí náà wẹ́ẹ̀ sáà náà ní ìwọ náà. 那。我来我们。我们老板没生意，呃，我们这边呢，做服装店啊，我也是现在做反正做服装店，我就是做小一点的嘛，小的就有一个，买什么的我都管，哎，那边那边也行，我们这生意也，我是当店的。 beraye gbogbo ẹ̀rọ gbogbo ẹ̀rọ ẹ̀rọ ẹ̀yà ní ẹ̀rọ ẹ̀kọ́tà ìgbésọ̀ ẹ̀yà ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ tó ní. àdó àgbẹ̀tà sàyìn ọ̀nà olóògbé sílẹ̀wà sí ọ̀rọ̀ àgbẹ̀dá sí ọ̀rọ̀ tó náà fẹ́ àrọ̀ ọ̀dọ́ tó tó ní. alẹ́ ẹ̀rọ fẹ́sọ̀ ń lọ́gbọ̀dọ̀ ike àbí ẹ̀rọ àjọ ká àbúkọ̀ yá àti ìròyìn nínú ìlú mọ́ọ̀lù ìràkùn sojú ìtọ́ka ìrìnà kẹ́kẹ́ abẹ́bẹ́ ọ̀rọ̀ lẹ́sẹ̀ àṣàlẹ̀ ìlànà tẹ́lifà ìlànà ìrìnà tẹ́lifà ìlànà. ọlọ́lá ṣe ìfara ọlọ́lá ṣe ìfara alkalin yana kare kwanne da su a wannan shirin da kwanne da su manomuni kurta da ta da zai kare biyu da zai kalla da inú wọn wá sí mọ́nà sílẹ̀ ìgbàlọ́wọ́ ก็ถ้าบาดเจ็บเร็วพอได้ชนะได้ผมรู้แม่เราผู้หวังคุณแม่ถ้าบาดเจ็บเร็วค่ะก็ไม่ได้ก็ก็เลยบอกไปกันแต่บอกว่าบาดเจ็บช้อนเราเว้ยดีมากเลย لو قلتم صلى الله عليه وسلم رمي السلام رمي الأقلام للسلام قلتم لو أمثال ما في كريم ولا أنا في كريم مرة هذا أنا أقول عامل إيه ẹ̀lẹ́ta ilé ẹlẹ́ẹ̀ẹ́ra ọ̀dọ́lá ọ̀pára ọ̀rọ̀ ọ̀dọ́lá ìkàkà ẹ̀fẹ́rẹ́ fọlọ́sígbèsì ọ̀pọ̀ ìsàmì so àdẹ̀lẹ́ ìkẹ̀lẹ́ náà ó tún mú ìkẹ̀lẹ́ ẹ̀kọ́ chẹ́rí ní wa ẹ̀lẹ́kẹ̀ láláyọ̀ inú màmú ọ̀nà ojú ìkẹ̀lẹ́ ẹ̀lẹ́kẹ̀ láláyọ̀ kóró dà níta ọ̀ọ̀mà ọ̀dọ́lá ọ̀pára ẹ̀lẹ́kẹ̀ láláyọ̀ kóró dà níta ọ̀ọ̀mà ọlẹ ọ̀nà náà ìkàkí rẹ́pẹ́ ní méjèèjì ọlọ́rọ̀ ọkọ ẹ̀ olùdá lábẹ́ ọ̀rọ̀ wáìkì ọ̀rọ̀ náà sọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ̀ lè rìn anyọ́ náà ìkàkà ìràwọ̀ níbi ọ̀nà àti ìrìn ẹ̀rọ náà rọ̀ bìrì ọ̀rọ̀ wáìkì náà kú bí ọ̀rẹ́ ẹ̀ tẹ̀lọ́ náà ìkàkà ee ịrawan dazetere ka ee jodi halal ọrịa ịnara na amịzi ọrịa ịna e. ma anya ọrịa e, kaka ebi ịrahụ ahụ e. okwu sasọ mori bụ okwutere wa fụranzu enwe nene ịnara na kaka ịnara na okenye bi tuba ọ ya kere enwe Thank you. que vinieron a la sentencia. Claro, yo todo, todo, todas las avionetas, de esqueleto, está usando, está loco, sí, está usando. Ah, claro. Malah sekali. Tadi nyuri. Hadis lucu Orang Jadi, ada kenal Sufyan. ọ̀yẹ́ ilẹ̀ ọlọ́kàáyọ́ ọmọ àkáyà sábà òkà òṣèlú ìyàrá òyìnbó sẹ́nà yìí ayé ọlọ́kàáyọ́ kọ̀ ẹ̀ ọlọ́rẹ̀kàáyọ́ kọ̀ bọ́ọ̀ náà àti nǹkan ìpìlẹ̀ ìwọ́nà nìyẹn lótún mo yí kàkà wàlẹ̀ àtúkọ̀bẹ̀ lótún kì í ẹ̀ ẹ̀fọ́ wọn yẹn láwọn ọdún ìsànkàrà agbọ́sí wọ́n àkàní òmòrí àwọ̀ òmòrí ìsànkàrà ẹwà àkàní àwọ̀ òdòmòrí ọ̀wọ́ fọ́nù so olúwé yóò kàwọ́ gànà wé kàwọ́kà yóò mú ìsẹ́ náà wọ́n lẹ́ gànà olúwé yóò kàwọ́ ti ṣe ìsì ánkàmìlẹ̀ ọ̀họ̀ ní ìsàmàrà bàbàkúrà ẹ̀ẹ́ so wé rẹ̀ ta ìhàmù òmòrí ọ̀mẹ́ bá ń gbọ́ ọ̀dọ́ ọ̀họ́ mẹ́ ìsì so islam wọn ẹni wọn sì dòwe àbọ̀wọ̀lọ̀ níbi apẹ́bà ká ọ̀dọ́nọ́lọ́dà ti ti nìyí ọ̀dẹ̀ pé ọ̀dọ́dù sáré ha àmá ọ̀dọ́nyẹ́wó kárẹ̀ ọ̀chílẹ̀ orúbọ̀ kìí sáré onye nta ìdúró náà kókó ìkọ́jìrì ọ̀ ìgbóhùn àwọn àmàlì wọn nà sẹ́lẹ̀ ọ̀sán gbóná nìkan náà yìí ìbìrà not ununumuli 49 you understand and don't explain that maybe one one person show one person more clothing oh yeah amaka ọlọ́rọ̀ ọkọ̀ ọdúnsálẹ̀ ha ọmọ ìpọ̀ òkúrò gbẹ́mẹ́ ìpọ̀ tọ́ṣọ́ ọ̀yàn tọ́ṣọ́ bèèrè tọ́ṣára tọ́ṣọ́ bèèrè ọ̀sán ni ọ́ èyí ìrẹ́nà ọlọ́pùtẹ̀kùn ní sí pọ̀ ìfẹ́ torí ẹ̀lẹ́wọ́ ló sí torí ẹ̀lẹ́wọ́ ló sí ok anyị announcement na kamarịtụ aka anyị lẹ́tọ̀ omori osi ilọ̀ inú lórí fún ẹ́ ẹ̀tẹ́lúkọ̀ mi lọ èyí dìde náà lójú omi àyílẹ́tọ̀ ilọ̀ ọ̀táì aago yìí nà inú mu yìí ọ̀rọ̀ ẹ̀ lórí ká ọmọ ọ̀rọ̀ ẹ̀gẹ́ yọ inú mu yóò tó bọ̀ sunday then secondly inshallah next week saturday so ẹ̀rọ ọmọ mi ọba mi ìní saturday náà rẹ̀ the same time the same venue gbúlẹ̀ náà wọ́n ṣe ìpàdé olómi then uh, ní màá bá smile ṣiṣẹ́ ọ̀ríkà ìrànlẹ́mìkà sọ́ọ̀nù

bukan menolongnya mereka ada kali mulut sulai dia boleh itu yang dia boleh dia boleh sebab apa eh mana dia boleh minum dari biji macam apa lorong lorong ya ó jẹ kẹrù àwọn alákàlẹ̀ fi ọlọ́ fún mọ̀líkà kí ọ̀yẹ́ náà mọ̀ lọ ọ̀yẹ́ na kàkà rẹ̀ ọba lòmìnì náà àwọn lòmìnì náà bà rẹ̀ ẹ́ ìṣọ́ ẹ̀ kọ̀wàá ní sí ní máa fà rẹ̀

ana ana ana ana ɛlɛnso afe so wɔ ɔtene ɛɛ ɛlɛnso ɛdini bɛ a a sɛ akɔ tan is is. Oye, ɛn ɛti biri ɛnu ma mbɛba ya, ɔwɔ de wɔwɔ ya, dama no kura wɔwɔ ɔnyɛ wɔn. Brɔda ayi ɛnibaka kata mu ẹ̀yìn ọkùnrin yẹn lẹ́wọ́ tó sàkọ́ náà yọ bọ́ọ̀lù bọ́ọ̀lù ọ̀dọ́ náà nílé àwọn so yàmà ní ẹgbẹ́ wọ́n ní sọ́tà ìjọba ìrìn náà ayé ọ̀gá kò ní sùúrù ní sùúrù àwọn àwọn bàtàlẹ̀ àìkọ́mọ́ ní báyìí lè náà ní sùúrù tọ́kùnrin ọ̀nà wọn kò sí ìjọba náà sí mẹ́rin ẹ̀nà wọn sì sí mẹ́rin àbí ẹgbẹ́ ìṣẹ̀lọ́nà ní màá sáńsà ilé ìgbà ọ̀dẹ́nàmúwà àti coordinator ọmọ ẹ̀ na answer the best adé mo bẹ̀ẹ́ yà ṣe bọ́ọ̀wọ̀ ní bá mi lecture náà ni so ẹ̀wọ̀n náà sọ ẹ̀yà ìmúlẹ̀ náà ọdọ́ fúlàfẹ́ àmẹ́rẹ́dà ìmúlẹ̀ náà ọdọ́ fúlàfẹ́ àmẹ́rẹ́dà so ọ yà ní ọmọ ọmọ answer question náà so ọ yà ní ìkàmà náà answer question but lẹ́yìn ọ̀rọ̀ lẹ́yìn ọ̀tún náà ká èjì pin so mo rí ọ̀nà bọ́ ilé àyàkiri náà bẹ̀rẹ̀ ọ ní àdídíwà mo rí ọ̀nà bọ́ so irúgbó mo rí ọmọ ọ̀rẹ́ bá wúlò náà wúlò lórí rẹ̀ so ilé ayé ni èyí ọ̀nà ọba náà wọ́n bá rẹ̀ ẹ̀ṣù ìtàn ẹlẹ́rìí àwọn rẹ̀ wúlò náà wúlò dé ilé ìlọ اللهم خلقتني خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي إنه لا يغفر الذنوب إلا أنت اللهم ارزقنا قبل الموت توبة وعند الله شهادة وبعد الموت جنة ونعيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين الحمد لله الذي هدانا إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله الحمد لله الذي هدانا إلى صراط مستقيم دينا قيما ملة إبراهيم حنيفا وما كان من المشركين الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله